上 oríta ni kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ ti rí i ó wà káàkiri ni ṣe é gbọ́ èmi gan ọmọ ìsikásá lè bí jẹ́ ti. ìjọba kó wà káàkiri àmọ́ yóò máa ní ìkọ́tẹ́ náà ti ń rà lójú lójijì ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi èmú lójijì ọkàn mọ̀kọ́ wà ká sì ń jẹ́ yìí sórí eyín gbogbo bilẹ̀ ti lè rí. ọlọ́pàá ló wà. olé o ẹ̀ ní wàhálà tó ti ń ra rè o ẹ̀dẹ́ kan tó ń pè ẹ̀ báyìí báyìí nu kàmá kọ̀ dìrà fílẹ̀ ẹ̀dẹ́ rà máa lọ. ẹ̀ẹ̀kan tó wá ṣẹlẹ̀ ni pé ohun èmi náà láti tẹ̀lé yín àmọ́ tí n bá kú òǹbí mo fẹ́ dọ́dọ̀ àbúrò ìyàwó mi kí n tó mọ̀ lọ́lé tí màá sì débẹ̀ n jẹ̀bi nígbà tí bá délé ẹ mọ̀ lọ wọ́n wà báyìí lọ náà mi ò lè ráyè àwọn tó wà nílé ọmọ àwọn tó wà nílé ọmọ pálapà máa tẹ̀lé àwọn tó àjọ mú tí ọmọ pálapà tẹ̀ ní ọmọ pálapà tẹ̀ yéé mi ò dágbére ilé pé bàbá òbí àbànà kí wọ́n gbà bí àbànà dágbé ìwọ̀ mọ̀ dára ìjọ́sọ̀rọ̀ náà ìjọ́sọ̀rọ̀ náà bàbá wíwá. What's all right, go? go. Take off. All right, all right. Yeah, all right, all right. Yeah, yes. Okay. Okay. Báwo ni? Kò sílẹ̀ kọjá ìhóga o. Báwo lọ? Ẹ gbọ́dọ̀ fọlọ́. Ẹni bá rí adìẹ fíìmù náà. ó ti wá pútàn gan. ó lọ yẹ kó. ó mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ àtijẹ́ ta ni ìyàwó ẹ̀ ti ń yọ mí lẹ́nu. a ó yẹ kí bàbá yìí ti dé. in fact ìgbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ yí unity. ìfá tó yẹ ká ti dé náà kan àwọn kí n tó máa bá kọ́ àwọn ẹ̀rọ ọkàn lórí ṣíṣe báyẹn ló kò yẹn sìn. lẹ́gbà. bíbá yẹn wọn padà ẹrù wa níjẹta ya ní dọ́tùlá ni. ok that's true. ọ̀pọ̀ ní fọlọ́. in fact our friends gan àti welcome party fún ẹ kò sí problem so wàá délé wàá wẹ̀. àtẹ̀tún dé sọ tó fún wa ní kíní pé láti lè fi compensate wa yẹ pé ṣáà sùpà pé course. course necessary àbí lẹ́gbà jalo jalo jalo inú ìyá rẹ̀ á dùn. no mo fẹ́ rí wọn ní kàtí mi ẹ̀ lọ first. ẹ jájọ lé mi. ẹ oh, eh, bàbá ẹ eh, báwo ni ẹ ṣe jẹ́ sí ọ̀daràn. èmi ni mo gbàjí lé wọn èmi mo kù ní fádà fún. ṣàyínkọ. Eh, èmi ni àbúrò wọn. arábìnrin nǹkan. èmi nìyàwó ẹ. ẹ̀yin nìyàwó ọ̀daràn. kò kí n ṣe ọ̀daràn sá. ọ̀daràn tẹ ti torí ẹ̀ wáyé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó nínú àwọn ẹ̀ṣẹ̀ tó le kéèyàn máa jẹ èèyàn. ó lágbára. kò ń jẹ èèyàn kódà gan kò lè dájọ́ kété ẹnu lásán ló ní. tá a bá ṣèwádìí wa tí ìwádìí bá wá fi hàn wípé kò mọ wọn kò mẹsẹ̀ ẹnu lásán ló ní àṣekí àá àwọn tí wọ́n ti bá sọ wípé ó tún ní ju ẹnu lọ àtúnṣe kí ni àtúnṣe àwọn ọmọ ìbéèrè tó bá tún tẹ̀lé. ó tọ́. ṣẹ́rí mi tẹ́ dé yẹn ìtorí kó ba lè tẹ̀lé wa lọ sílé lèmi ṣe tẹ̀lé wọn wá èmi tẹ̀ ń wò yìí iṣẹ́ ṣájà ń bè ni mo yàn yá yìí. ṣájà ń bè ní ń yàn wá yìí. mo rí bọ́ dàrọ̀ ni ẹbí mi. ṣé ẹ mọ̀ tẹ́ ń sọ ṣé ẹ̀yin mọ̀ tẹ́ ń sọ ẹ̀yin ṣájà ẹ mọ̀ tó mọ̀ sọ pé àwọn dúró fẹ́ lẹ́wọ̀n àwọn dúró fẹ́ ní pààyàn dúró fẹ́ ní tó ń lu jìbìtì ẹ̀ dúró fẹ́ ní tó ń jalè. ti bẹ́ẹ̀ kọ́ ti bẹ́ẹ̀ kọ́. torí àbáwá ìgbọ̀n rèé ó sì bá wa nǹkan kọ́kọ́ mú yẹn kúrò ó dẹ̀ lọ́jà àníyá yìí lọ. bẹ́ẹ̀ni kọ́kọ́ ní káwọn sáyé lọ́ra nǹkan lọ́jà fáwọn yìí pẹ́ dé. kí ni wọ́n ṣe é sìn. mo ń wọ̀ mọ́ àwọn bẹ̀rẹ̀ mi. ṣòro tọ́bẹ̀ bá ti wó wàá sí mi lọ́nà mo rò pé kí ni táìmù ti lọ ìdẹ̀ lè dúró mọ́ màá rán ẹ sílẹ̀ fún mi lè dúró mọ́. mo gbọ́ mọ́. báwo ni. báwo kó bá jẹ. nígbà wo adé. mo ti dé tipẹ́ sọ́jà náà ló wà lọ tó pẹ́ tó yẹn. ó hmm. oh, búrẹ́ ń bínú sí mi ọjà ni ó lọ ọ bàbá ìfẹ́ travel ni ẹ ń lọ fún court kan tó bá dẹ̀ máa dé àánì tí ń súnmọ́ kù gọ́fúnà ni à ah, máa wá gbà. bọ̀ bàbá yìí ò sọ ọ̀kan fẹ́mi bóyá ó ń lọ sílé ìwọ̀n àbí ó é ṣe kó má kàn ṣó mọ̀ pé unit ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń wà àti pé wọ́n láwọn tó ń lọ wọn ah, ẹ torí ẹ̀ ni kò ṣe sọ kankan kí má fi ṣe ìdùnnú ṣe ọtí bá wà. àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ náà àdúpá ń lọ láyọ̀ wá bọ̀ láyọ̀ mo ti dé tipẹ́ owó aṣọ ìyá búkì mo ní kí wá gbà lọ́wọ́ ẹ̀. comfort comfort máa owó tí mo kó sanálẹ̀ àná ìbá kó wá. ọ̀dẹ̀ lọ́mọ kò yẹ sí ọ̀jọ̀gbọ́n nǹkan tí wọ́n. láti rí ìlànà. èlò ló wà mí. five thousand five. o ṣe o àrùn rẹ bára wa ṣe o. àmì yẹn ìjọba gbogbo ń fọ kò bá kí bàbá ìjọba dé o. ó ṣe. ajá máa ń lọ́sẹ̀ yìí lálàmọ́lù fi kọ́gbọ́n rí nǹkan ara ní ìta fẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbọ́ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ. Ah, àṣàmì mo pa tv. mo pa. kí ló dé. mo pa mo fẹ́ bá yín sọ̀rọ̀. tó dà mọ̀ pé mo like program for God's sake kí ni kí ló dé. sọ̀rọ̀ program ló kàn yín ìyẹn ló kàn yín kàn ok mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ ìsọ̀rọ̀ yìí fẹ́ lọ fún ṣáàyè ò lè lọ ni. ṣéyàn lẹ́kàn. ẹ ẹ <laughs> àṣà ni ṣé bí wọn náà mọ lẹ́kàn ṣé wọn ò pẹ́ akíkanjú èèyàn ni ó dẹ̀ mọ̀ pé anything tó bá ti ń jọ mọ́ àǹfààní ara náà ìbọn nǹkan nǹkan báyìí kan lógun dé lẹ́kàn ló máa lead wọn lọ why so doing <laughs> ṣọmọ irú ẹ̀ náà ló fit láti lọ fún kọ́ọ̀sì yẹn especially most of the time ni wọ́n máa advice mi pé anything tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ mi ò gbọ́dọ̀ jẹ́. òótọ́ ni mo máa ń sọ bẹ́ẹ̀ nǹkan tí mo dẹ̀ máa ń sọ ni pé bíi kán máa fi àyà da ogun nítorí ká má bàa kú dẹ̀ mo fi ń sọ yẹn kì í ṣe pé bíi ti bíi ti pé èèyàn fẹ́ di gómìnà kọ̀ bí wọn bá ṣe fẹ́ di gómìnà ó jọ ọ̀rọ̀ olókùúta dé gan ẹ̀ níjọ gbé ni. <laughs> Àṣàní gbọ̀ngàn tí wọn náà sọ ṣé gbogbo àwọn tó lọ fún kọ́ọ̀sì ẹ̀ ló máa di gómìnà tell me kì í ṣe gbogbo wọn náà bẹ̀tílé kan bá tiẹ̀ lọ tó dé tó bá di gómìnà àǹfààní àwa náà ni àdúrà wa ni pé kó bẹ̀rẹ̀ sí ní pray látòní lọ kọ́lọ̀ ń jẹ́ kiri kọ́ọ̀sẹ̀ náà kó kan èmi náà ń jọwájú tẹ́mi náà bá lọ sí bá dé tọ́lọ́run bá ní màá jẹ gómìnà màá jẹ jẹ́ ká gbàgbé yẹn kó tán kí ní ìkọjá ń gbọ́ program yẹn ṣó ti wá òkè. àdàṣà ọlọ́run adé ìṣe tiwa náà fún wa ọlọ́run àṣà àwọn náà ni. àmín bá mi tán. àìrìn ìdìnnà eégún tí ń kiri ń ẹ̀ wá ti da. ẹ ó ti da. tírẹ́nì lèyìn rí ń bì kò yí e ní kò yí e rárá àtọ̀ sórí tírẹ́nì tán ní kí n lọ fún yìí ṣó yẹ anybody tó bá lọ fún irú tírẹ́nì tó dé definitely kò máa expect pé anytime ló lè di governor. bẹ́ẹ̀ ọlọ́run ọba ń gbọ́. èmi la ò ní yíyọ̀ sí hmm? Hmm? èmi la ò ní yíyọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yíyọ̀ sí. ayọ̀ wá sí pọ̀ ah, ayọ̀ wá pọ̀ oúnjẹ ò ní akọ́kọ́ yàtọ̀ náà. ó gbọ́dọ̀ yàtọ̀. ẹ wàá wá wọ kíchìn ẹ wàá wá ro àmàlà tó fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ ewédú tó kì dáadáa wàá bọ́ sínú deep fún mi ní chicken Start doing yeah. engines already. Okay. dáàdì mi kí ló ń ṣẹlẹ̀ ó tún ń ṣe bákanbákan látàmú. Ah, mo ṣàlàyé fún ẹ̀nà nípa cost wọn ní afẹ́lọ́ṣe mm-hmm. tí oníkàlùkù àjẹ ti ń dúró lọ́tún ló sì pé a ah, tára máa fi dé ìṣúná olóyún náà ti sún inú ipò àti dé gómìnà nìyẹn but to my surprise my tí màá dé barak lánàá wọ́n ní later ní in lẹ́tà yìí ti máa instead of me later constantly lọ posting later off me. posting. yes. how come. kò yé mi rárá tó láti ìgbà tí n ti ka lẹ́tà yẹn báyìí in fact mi ò gé ìtara mi. ṣé torí ẹ̀ ṣe ń ronú ẹ má ronú nípa àwọn nǹkan tó lọ́n fi ṣe àmúrò ọlọ́run ó yẹ ẹjẹ́ àjẹmọ́. Okay. Lẹ́kàn, sí olùbámi sọ̀rọ̀, ẹ̀ ọ́ ti understand lẹ́kọ̀ọ́ kí ló dé kí ló hàpọ̀n ní ìjẹta ààrẹ ní officers mess àmọ́ the same thing nífà tó bẹ̀rẹ̀ tó ń lọ bí twelve kí n tó lọ lé lánàá ṣé kò sí. nǹkankan dá máa ń gbé láàmú. Ah, ah. ìwọ tó ṣe gba lẹ́tà ah, ó ti ẹ̀ mọ nǹkan tó fọ́ ní ìjùṣà ó jẹ́ bí lift wọ́n fẹ́ mi náà lẹ́tà. wọ́n fọ́ lẹ́tà course mi ti expect because èmi ni the last person tí mi ti ẹ rò pé bóyá mo lè gba lẹ́tà. hello wish best of luck and you too instead tó yẹ kí ìmọ̀ ilé ta course post enough for me. what? yeah. ah hmm. dúró kí kilo ló i don't know. Eh, bẹ̀ẹ̀ dúró náà lé kan ṣé kì í ṣe kó ṣe ọ̀gá ṣá. ṣe ọ̀gá kẹ̀ ọ̀hún ọ̀hún ọ̀fíìfù mi kọ́ jẹ́ ká gbé yẹn kó ní mind ọlọ́run ọba gbogbo nǹkan ẹ̀dá máa ń ro tiẹ̀ báyìí ọlọ́run ọba ó ti mọ bó ti máa pín kò yẹ ẹ̀sìn àṣẹ tó wọn lọ́run bí ọba lọ ń sìn kò yẹ o lè padà dé gómìnà wọn ò bí ẹ̀dá kó ní kí máa wọlé lẹ̀ <laughs> àbí bá <laughs> àbá gbé yẹn kó ní mind jọ ọlọ́run ọba. ẹ dákẹ́. ṣé size mi. ẹ ó size mi. ó dẹ̀ fit mi. ó fit mi. ẹ jẹ́ àlọ́. bàdá mi fìlà onífìlà lórí yín kí ló kàn yín gàgàgàgàgà gàgàgàgàgà ojú tí yín ò rí kẹ́nu yín máa sọ ni tiwọn nìkan náà ni ẹ jẹ́ jẹ́ ọlọ́jọ́ rí. ẹ dúró o ó ń jó mi lórí o ó ń gbóná. ẹ jẹ́ 听见没有？我在这！有有，我在别别我在我在 mo yé bẹ̀ òní mo tọ́ bí bí mo lè ṣe ṣí eré ìtọ́jú ní ilé tọ̀ mi. mo kàn á kọ́ ẹ̀ ní mo sì jọ pizza àbá nìyẹn. ṣé nínú ilé ìlọ nínú méjì tí mo kó wáyé. ó dà ní ìlọ ẹ̀kọ́ méjèèjì ni lọ láti lọ tààrà ọtí fún yín. nǹkan tí mo sì ra fún ọkùnrin ọ̀tá tìgòtìgò orí ìyọ́ wa burú ẹ bẹ́ẹ̀ ni báwo ni. ẹ really orí field la wà ṣe training lọ́wọ́ ni so bó ṣe sọ fún mi náà mo sáré bọ̀. báwo ni. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. wẹ́ẹ́ díà mo ní good news fún ẹ. good news wo ni. sórí ìgbà tó wálé ní last time ni mo ní kí wọ́n kọ́kọ́ bá mi kí tó sọ fún ẹ but nísìnyí tí mo ti kọ̀ bá mi mo lè ti rí àmì ìdánilójú wọn á ní pé kí n sọ fún ẹ mo ti lóyún ó ti lóyún. you don't mean it. sori bàbá tó ń tọ́jú mi yẹn tí màá lọ lò kọ́ lọ́dún wọn làwọn fẹ́ rí ẹ. ẹ wo o tiẹ̀ ní láti sọ yẹn fún mi náà ṣùgbọ́n lọ́wọ́ tí bá drop phone báyìí ọ̀dọ̀ commandant wa mò ń gbà lọ ṣó ti yẹ màá kàn lọ́ra lọ tọrọ àyè in fact títí weekend tó ń bọ̀ mo mo kàn é lára. ẹ jọ wàá wá rọra ọṣù mọ very careful o oh, understand jọ ń torí ọlọ́run ẹ. ok bye. Hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ọ̀rẹ́ ni ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká kúnkún ta ẹ̀bùn yẹn tabata ká pín sí méjì so that ẹ̀yin méjèèjì ẹ̀ lè benefit nù ẹ̀ bẹ́ẹ̀ ń gọ́. ǹbà tí gba tẹ́ sọ yẹn ṣùgbọ́n kó má dàbẹ̀ ni pé nǹkan ká mi lábọ́ ṣe lára mo gbé tá a bá ta ó máa tó twenty five thousand mo yọ̀ǹda ten thousand ìyàwó mi ni. ẹ fẹ́ kó bímọ fún yín. ah bàbá mo fẹ́ kó bímọ fún mi o. ṣé ilé ìgbọ́ kìlọ̀ tí bá ká ṣe fún yín. máa gbọ́ bàbá. máa gbọ́. máa gbọ́. sórí ìyàwó ẹ yìí oyún tó wà nínú ẹ yìí ẹ gbọ́dọ̀ sún mọ́ra yín títí bàbá bímọ. ìfanikà kìlọ̀ ẹ fún yín. ká má sún wa. ẹ má sún mọ́ra lọ. bàbá yìí ló mú ọtí tí ẹ rà fún. tí ò bá ní parí èmi ni mo mú. ṣé tinútinú àti tọkàntọkàn lè fi rà fún. tọkàntọkàn ni mo lè sọ yín dáadáa nígbà tí mo lọ rà mo gba àwọn èrò bí ti sanwó lọ́wọ́ àlọ́kàn mi. ìjẹ́rìí ẹ̀jẹ̀ bá sọ ti síríà. ọ̀gọ́lọ́pàá mo ti fi wàhálà jùlọ bí ìrègbè tẹ́ bá mi lọ ó ti ń kà mí láyà. ẹ̀jẹ̀ bá sọ á kó tó wá dá bàbá ìlú ọlọ́run àwọn kọ́dọ̀ jẹ àwọn kọ́dọ̀ jẹ ẹ̀wò bíbà ẹ̀ ń ṣe rí wọ́n ní bá a bá fàmì ìgbìmọ̀ á sọ fún ẹ lẹ́nu. ṣé wọ́n ti bá gbogbo ẹgbẹ́ wọlé sọ fún ẹ lẹ́. ìjọba kẹ́ẹ̀gẹ́ ni o wàhálà kárìkì ṣe ìjọba bá lórí yíyí wà ní bẹ́ẹ̀ ni ọlọ́pàá ni mo fi rẹ̀ skẹ́ẹ̀tì. ó mọ bí tó wà ní. ìwọ nìkan ló wà yàrá ọ̀dọ̀ mb mo wá discover pé kí n kúkú wá sùn tí o ṣàmù kí mi ìdè tó nípẹ́ padà. kí nìyẹn ẹ ti gbàgbé nǹkan tí bàbá sọ fún wa ni. àṣà mi look look ṣé pé kí nǹkan tó tiẹ̀ lálẹ́ mọ́jú ọ̀la ṣé yẹn wá indicate pa gbọ́dọ̀ ṣe nǹkan kan ni. èmi náà mo ẹ mọ̀ pé ṣùlágbára kò ní gbàlà yòókù tó bá jarun pálù mi tí gbogbo bá lọ ṣe gbogbo ẹ̀ tó lù ẹ̀ lọ ṣe kinní kọ́ ẹ̀yìn náà dẹ̀ mọ̀ ẹ mọ iye ọdún ta fi wá oyún yìí ká tó ni ìtọ́ ẹni òun dá kéèyàn sọ fókùn díẹ̀ o ẹ jẹ́ àrò ọ̀gá ta fẹ́ ṣe o. orí sọ náà lóòótọ́ ẹ̀mí kọ̀rọ̀ kúrò yá kí n kà fara nù ẹ díẹ̀ kó tó di pé mo padà ni àmọ́ wọ́n ní ọ̀pẹ títí arúgbó ńkọ́ kò tó ìgbà tí wọ́n bí. màá fún mọ́ra náà. ẹ̀yin sọ̀rọ̀ mélòó ló kù ẹ̀yin lẹni mímọ́jọ́kọ́jọ́ náà. àṣà ni. gbọ́yàn kò gbá àmútutù náà ni. ṣé ọmọ yóò mú ọyàn láti jọba ti di àti kí ló ìmọ̀ kò gbọ́yàn. yá mi lóhùn ó yà kó lọ́yàn kó lọ́yàn àgbà. Hey Mas lọ sọ ten gate lọ sọ fún security ní mo ní mi ò fẹ́ rí anybody nínú ilé kí wọn náà dẹ̀ dúró sísàlẹ̀ o sì gbọ́ right now go. ó yà fún lọ́yàn. ọmọ yóò fún ọyàn lọ́wọ́. ọyàn pé ọyàn yóò sè. wá ọyẹ òsè láti jọ tó ti bímọ yìí ló tẹ pamọ́ra so which means gbogbo ìgbà tí màá sọ fún ẹ pé kó lọ fún ọmọ lọ́yàn nínú yàrá àmì kó fún ọmọ lọ́yàn tó máa ń wọ yàrá yẹn òun fún ọmọ yẹn lọ́yàn no wonder tọmọ ẹ ti máa ń ké ó dẹ pa kínní mọ́ra now o láti lọ sọ́dọ̀ bàbá kó tètè lọ explain fún ọ situation tó wà tó understand a lè fílẹ̀ báyìí náà ó láti mú yàn for God's sake ṣe tó ti gbé lọ sínú yàrá kẹ tó lọ wá wá ti máa ṣe nǹkan sí o tó kẹ. lẹ́kọ̀ọ́ ẹ̀ tẹ́ ṣáà. Báwo ni ká dúpẹ́ pé tí yẹn bá ti ń kó níbi kan kí àgbéga àgbéga àgbéga kò máa dé báyìí òde òṣìṣọ́tà ìṣẹ́tàn láti course wọ́n sọ di acting governor and báyìí kí n tàn yẹn àwọn ẹ̀kọ́ ilé ṣíbẹ̀ kankan wà mẹ́. àdúrà tá a gbà náà. àdúrà náà ló ń gbà ohun àgbàdo àti pé kó bá di fẹ́ẹ́ bọ̀dì náà kò yẹ ẹ́ sìn ẹ̀jẹ̀ náà ṣàtà sí dé ọjọ́. ìyá yìí kọ́ pẹ̀lú ọmọ rẹ̀ àwọn ní problem kan bíi ṣorí níbi wa ní àtìmọ́tà ti bí àgbàdùn kan rí nínú ilé yìí ẹ̀kún ṣáá ni ọmọ yẹn aṣa máa sun kó ṣáá ni in fact tó bá notice wa kó dùn mí dọ̀ lóru àná mọ́jú kò sí anybody nínú wa tó fojú bá wọn èmi dẹ̀ tiẹ̀ mo tún sùn díẹ̀ bẹ̀sì yá ni ó ń sùn lọ́wọ́ ní sùn bá tẹ̀lé kí wọ́n jì kò sùn mọ́jú rárá ìpèníjà all time ní àwọn ọ̀dọ̀ pé àwọn dókítà kan wọ́n ṣàyẹ̀wò ẹgbẹ́ ọmọ kókó báyẹn wọn ní lè sọ pé ìgbọ́ ló ń ṣàwọn òye attention doctor kéèyàn ti check well a máa yẹ ẹjú yẹn níta ó sì dá Vale lui. Ma E Dia? Dia? Yes. Ah, considè? Mm. pẹ̀lẹ́ ó ti rẹ̀ ìyá pẹ̀lẹ́ alfa. mo ti ṣàlàyé fún bàbá bàbá dẹ̀ ṣàlàyé fún mi pé ìtọ́ pé mo pẹ́ kí n tó bímọ lẹ́yìn mo pa ojú olúwa pẹ́ díẹ̀ wọ́n ní nǹkan tó fà á nìyẹn wọ́n tó bá yá omi á jáde níbẹ̀ fún láti mu wípé bọ̀ kò sí nǹkan tó máa ṣe. bàbá confam pé kò sí anything tó máa happen sọmọ yẹn. ó yẹ kó kò ní ṣe. ẹ nǹkan tá à ń gbàdúrà náà nìyẹn pé kí nǹkan má ṣe ṣùgbọ́n gbogbo mo ṣe ń hash mọ yẹn kì í ṣe pé bóyá mo mo fi ń ṣe anything against you but kí àwọn ọmọ yẹn ló ń interest mi ṣùgbọ́n ẹni tí bàbá ti bá sọ bẹ́ẹ̀ àfi ọ̀pá máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. báwo ṣé àwọn kúkẹ́ ẹ̀fín ló jẹ. Ah, mo ti jẹun mo ti jẹun.

Tíra táàkì wa délé. Táàkì délé. Àti ọ̀rẹ́. Táàkì délé. Ilé kan gbérígbérígbérígbérí. Ọmọ ẹ̀jẹ̀ wà dákẹ́ tí mo gbé. Fóònù olóògbé kò mú. Bí ẹni tẹ fóònù ọwọ́ rẹ̀ ní lókè òkun o. Àmọ́ láti ní ìṣòro owó mi. Fún òkun délé wọn tó ń la ọ̀rọ̀ mọ́lẹ̀. Ó ní láyé ìdíje ìyàwó. èyí wọ́n ṣe ọjà nínú ìdílé ìtiwa tí ọmọ ìkókó bá kú aláìṣe ẹ̀rọ tuntun ọjọ́ mẹ́jọ fún mi ẹ máa ń ṣe òṣìṣẹ́ tó ń sọ fún ọmọ ẹgbẹ́. ìjọkùn tí òṣìṣẹ́ wa àjẹrẹ àjẹrẹ àwọn àjẹrẹ ni ọba tó wọ́n làwọn òṣìṣẹ́ wọ́n làwọn òní wú òkú mi wọ́n làwọn òní wú òkú mi àwọn làwọn òní wú òkú mi mi ní gbà ọ́ mi ní gbà. ṣé wọ́n mú ẹni tẹ́ bí tí wọ́n ti dín àbí òkú mi débẹ̀. a ní kó òkú mi débẹ̀ àkọ́bíyí àkọ́bíyí ayé mi nìyí mo ti dàgbé dàgbé ọlọ́run lè fọwọ́ lágbàáyé lójú ẹ̀ka mi kọ́ mi ò léèyàn lẹ́yìn mo bá tọ́

Hello? Hello? Police commissioner here. Ah, fine. Hey, eh, acting governor on the line. Ah, Your Excellency. Ǹjẹ́ òun wo program kan eh, fi kọ́gbọ́n lórí tẹ́lẹ̀ ẹ̀ mẹ́ẹ̀? No, Your Excellency. Eh, inú mọ́tò mo wà. Inú mọ́tò ló wà. Yes. Jọ̀ọ́ nítorí Ọlọ́run kó make sure kó get in touch pẹ̀lú PRO ẹ mo fẹ́ jẹ́ kó lọ find out ẹni tó tó ní program yẹn mo mean the producer ẹ fi kọ́gbọ́n yes wípé case ọmọ tí wọ́n ń fà lọ́wọ́ yẹn pé mo ní interest lórí ẹ̀ kó dẹ̀ make sure pé ó wá feed ẹ back. I will do exactly that. tó bá lè ti di ọ̀la get in touch pẹ̀lú mi lọ́fíìsì. yes sir. okay. all right your excellence. dájú rẹ̀ kí ni mo gbọ́ tẹ̀ ń sọ yìí. lórí program yìí ni o máa gbọ́ o lè imagine kí èèyàn bímọ commercialize kọ́ wọ́n dẹ̀ sín kí bàbá ẹ̀ dẹ̀ dé kó dẹ̀ ló ń fẹ́ ọmọ bí wọ́n sin ọmọ sí káláwọn ò mọ bẹ̀ àmì <laughs> ó wà ridiculous. ṣé mo pé acting governor ni mm-hmm. ṣé mo and mo fẹ́ fi kíní kan dá yín lójú pé ẹ ní a lot of things láti ṣe. ó ara ẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n nǹkan tó yẹn lè ṣe fún mẹ̀kúnnù nìyí ó lóun ò léèyàn má dẹ̀ jẹ́ kó mọ̀ kó léèyàn. ẹ ṣàṣọra yín ẹ ṣọ́ra yín ṣòfin yẹn ẹ ṣọ́ra yín o. wọ́wọ́wọ́ ìyàbọ̀ sórí ibi tọ́rọ̀ ti dúró yìí ó ti kọjá bó ṣe ń wò yìí o ìyá ti fẹ́ẹ̀ jẹ tèmi ta kó tó di pé mo sọ fún ẹ pé wọ́n mo tọmọ fún bọ́tà bẹ́ẹ̀ ṣe wà mo ṣetán láti ràn wá lọ́wọ́. ìwà títa ń fẹ́ hàn. ẹ máa gbọ́ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ ṣé kì ṣe pé psychosis problem ń yọ ẹlẹ́nu. ìyàbọ̀. ó lè pè yàbọ̀ ń pè yàbọ̀ ń pè yàbọ̀ bí ẹni fúnfún mi sí ọmọ fọwọ́sọmi yọ súná mi kí ló kàn mí pẹ̀lú ẹ̀pọ̀ ó lè yọ kí n gbà bójú ẹ̀. dípò. Mental Yes. are you really sure pé ẹ ra ọmọ lọ́wọ́ ẹ̀? Kí ni ká ọmọ lọ́wọ́ ẹ̀ ṣe ọmọ mẹ́rin mi bí? Bet ẹ̀yin náà ẹ̀ wò náà, obìnrin kan gbòòrò ọkùnrin náà kọ̀ why must he pick on you. gbogbo inú mọ́kànlá wa ó ti lè máa gbórúkọ mi ó ti lè gbórúkọ mi níbi tẹ́lẹ̀rẹ́ kan tí ń kí mi ọkọ jẹ́ kó ka society page nínú newspaper mi ò mọ́wọ́ ìrì náà. Uh, are you really sure pé ẹni tó ta mọ fún mi. ó ní mo gbé fíìmù two hundred and fifty thousand naira lájọ àbí ìbò lórí. Yes, sir. I'm sorry. Would dàbí pé be máa detain yín síbí for some time. Detain mi, sir? Bẹ́ẹ̀. Based on nǹkan tí Aroke Amoga yìí Madam ṣe mọ̀ pé chief suspect mi Uh, just for the investigation. Uh, okay, mo ní kẹ́ má detain mi, ẹ jọ ṣé mo lè bá Unfortunately, I had no. Why not? Ẹ eh, ẹ eh, sergeant ní nọ́mbà yìí we will get the church together. ìyàbọ̀ náà fẹ́ bá mi sọ̀rọ̀ for what lókè ẹ sọ fún pé ìbẹ̀rù ní tán ẹni mi ò rẹ́dí àti bá sọ anything then ṣe rí whoever tó bá ti wà involved nínú case tó wà nílẹ̀ mo fẹ́ jẹ́ kẹ́ prosecute ẹni náà you understand and good day. ẹ̀lẹ́ wá bá sọ̀rọ̀ tó tó yìí. mo ti eh, gbàgbé kí n sọ fún ẹ nìyí eh, ọ̀rẹ́ ìyàbọ̀ mi ò mọ bó ṣe lọ get ara involved nínú case woman ta ni wọ́n sin ọmọ ẹ̀wọ̀n àrí ọmọ ẹ̀mí dáṣẹ́ sí. ìgbé ah! kí ló fi àwọn obìnrin yìí wọ́n lọ́wọ́ ìjọ kí lọ lè rí ṣe é. Ah, alákọ̀ọ́ ah, fún mi máa ń sọ fún ẹ̀ nìyẹn máa ń wọ̀n ẹ̀ several times pé kó o ṣọ́ra kó o mọ irú àwọn ọ̀rẹ́ rádaràdà tó náà bá rìn. ta ló lè imagine pé irú ìyàbọ̀ yẹn ló máa lọ get her involved in such a case. number five dem guilty of the offence contact the support and go see anything tí mo lè ṣe sí. Ah, kí ló lè ṣe sí ìyàwó tiẹ̀ kó o wọ̀ wọ́n. ṣáà kò kẹ́ ẹ ti ṣe oúnjẹ mi tán kí ẹ fún mi lóúnjẹ o. ọlọ́pàá kan ọwọ́ bíbá yìí láàárọ̀ wọn náà fẹ́ rí i mo dẹ̀ sọ fún wọn pọ́n lè rí i wọn wá fún mi lẹ́tà yín pé kí n mú fún yín mà. èmi. lẹ́nu. àṣàní èmi tòótọ́ àṣàní jọ mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ ó dẹ̀ wá nǹkan ṣe sí kéèsì kó tó di kó máa pẹ́ jù báyẹn kíyà yìí jẹ mí gbé èmi ni tiẹ̀ ní tòótọ́ ìyàbọ̀. I hope no problem. No problem. Thank you. where we are in great position láti help Ìyábọ̀ jù fọlọ́run bàbá help Ìyábọ̀ ẹ mọ̀ pé bí dípò yín dé nínú ìlú yìí wọ́n tẹ́ bá dé ẹ dé ni ọ̀dọ́ bá dẹ̀ ṣe ẹṣin náà ni ẹjọ́ ìṣàánú Ìyábọ̀ ẹjọ́ mo jẹ́ fọlọ́ sọ́wọ́n ẹjọ́. kí ló ń sọ lẹ́nu bí àpá iná ṣé bí wọn náà ń ṣọmọdé ah, o mọrú kéèsì Ìyábọ̀ fọ́ọ̀lì tó ni. Ah, Eh, èmi tó jẹ́ pé èmi fúnra mi ni mo call attention àwọn èèyàn pé kàn ṣe investigation pé mo ní interest lórí kéèsì yẹn ṣùgbọ́n kí n tún wá go back to my words kí ni mi ò tún ṣe máa bí kí ló fẹ́ jẹ́ káwọn aráàlú máa ṣe. bọ̀bọ̀ yìí náà mú ìpè sí ọmọ bàbá yìí ọmọ àjò tí ò bá jó mọ́ kò sí ìtókọ̀ èèyàn kankan ètò bẹ́ẹ̀. ilé ìṣe eégún bàbá èmi nìkan mọ́ ó ti di eégún jẹ́nẹ́rà àbí òye ẹ̀ wò wọ́n ní ìka tó bá ṣẹ̀ báyìí lọ́ba ń gé tán bá prosecute ọmọ ìyẹn Ìyábọ̀ tí ó bá lọ jẹ̀bi ẹjọ́ yìí honestly a lọ sí fi ara ẹ̀ position nírú nǹkan tó ṣẹlẹ̀ sí wúmà yẹn tó bá lọ jẹ́ ọmọ tiwa nírú kéèsì yẹn ṣẹlẹ̀ sí báwo ló ṣe fẹ́ jẹ́ kájọ fíl. lóun ni yóò ṣẹlẹ̀ sọmọ wa yóò ṣẹlẹ̀ ẹjọ́. ṣé kí n máa lọ sí ti rúùmù lọ ka pépà mi mm. go and sleep. Mm.

case to bring obìnrin yẹn your ọmọ I lost the court then your excellency and in fact court ló ti uh, i'm sorry to say this your excellency in the course of the proceedings i discovered pé o my necessary key, madam kí wọ́n appear in court. my wife. yes your excellency. <laughs> sit down. i see. so ọ̀nà tí ìyá kọ́kọ́ yóò bá yọ sí mi so òun ti wá believe pé tí òun bá try láti rope ìyàwó mi in to the case màá try láti yọ òun nínú problem tó ń wà ìjọ ni case ẹ̀ ti máa kọ́ mọ́. Ah, Tuesday ni your excellence. Tuesday. yes. I will get in touch with my lawyer òun àti madam yes. ní ìyàwó mi wọn á dé ọ́fíìsì ọ̀dọ̀ yìí. Right, sir. Good day. Good day, àṣà nínú àti kékeré la ti ń bọ̀rọ̀ wa àjọṣòwò kékeré oríṣiríṣi business láti jọ ṣe rí sà ọkọ̀ ẹ̀ tó dẹ̀ ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí èyí ti fẹ́ fún mi wọ́n ní pé kọ́ lọ fún assignment kan ní overseas mo rò wípé ó fa ní wọ́n fẹ́ lọ ṣe training tó ń lọ fún yìí ó lọ assignment kan tó yẹ kó proceed training yẹn fáwọn officers tó máa lọ ṣe ọkọ tiẹ̀ lọ àwọn tó ń lọ ọlọ́dẹ ní lọ́lọ́bọ̀ yẹn ó wá ní gbolo fẹ́ fojú sí ibi tó bá ń wọ ẹ̀kọ́ fojú sí kí ni tèmi tó bá jẹ́ mbẹ̀ sí. ìyàpọ̀ tí mo fẹ́ mi lókè mi ilẹ̀ ní ọ̀run ìwọ ní ìkọ̀dẹ̀ mo ní ìwọ mo gbọ́ kàn mí lé ṣàánú ìbú bá ṣe máa dà ó lóun mò ń sọ̀rọ̀ kúnlẹ̀ fún mi o èmi ni provost marshal ti máa kúnlẹ̀ káàkiri fún ọ ìjọ má bínú kí náà lè ṣe sí ìjọ. sọ di sweat mọ mi lọ́wọ́ sí i ó lẹ ti máa ń mú ẹ lára jù wà lọ́pọ̀ ọ̀rọ̀ wà kà á máa tì sí náà jẹ́ kó rẹ̀ pé ẹgbẹ́ e mo bá bàbá yìí lé o. bàbá wò kọ́ lára àwọn bàbá tó máa ń gbà wá lẹ̀ yẹn. olóhùn àjẹ àbálẹ lẹ́gbàá àjẹ àbálẹ. àṣà ni kí orúkọ rẹ ọkọ ẹ. lẹ́kàn lẹ́kàn kí n kò yá ìta sọ pé kò béèrè wa. jẹ́jẹ́ ni jẹ́jẹ́ ni. jẹ́jẹ́ kí ló kọkọ tiẹ̀. akínú. kí lórúkọ ìyá ẹ. títí lórúkọ yọkọ. nìkan ọmọ jẹ́jẹ́ ìwọ rèé o akin ọmọ títí ìwọ rèé o òlò <laughs> lórúkọ tí a pè fá ọ̀rọ̀ dìgbẹ̀rẹ̀ orúkọ tí a pè dùn ilé ló kìgbẹ́rú kan jẹ́ àtàjẹ́ lẹ́kọ̀ọ́ ọmọ jẹ́jẹ́ o akẹ́ ọmọ títí o ọba padà káàbọ̀ aṣáni nítorí bá wọn sọ kó máa bá wọn sọ báyìí wọn gbọ́. bọ̀dá ni wọ́n á kalẹ̀ bọ̀dá ni. bọ̀dá dà. lẹ́kọ̀ọ́ nìkan nìkan ọmọ jẹ́jẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ jẹ́ láyé ẹ àbí gbogbo bíkíbi tó bá fẹ́ dé òdìtọ̀ ọkọ mi látẹ̀lé lọ kó má tu ọkọ mi o abẹ́bàtọ̀ ọkọ mi ni kò wà o àti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọkọ mi pátápátá abẹ́bàtọ̀ ọkọ mi ní kẹwàá o tẹ má tọkọ mi o ká rọrọ mu ká ṣe é gùn. ara rẹ mọ àyùká yìí dà. aṣáájú oye tó yẹ kó jẹ́ tọrọ ẹ̀kọ́ ẹ̀ ti ṣé ó ti di sọ̀kẹ́ báyìí kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa yọ̀ ẹ máa lọ ní. ẹ ṣe bọ́ wá lẹ́yìn yẹn ńgbà tá a ṣe yẹn tán tá a bá ṣòro tá a gbowó dúdú tán ọlọ́wọ́ tó ti di pé prospect yìí kọ́kọ́ ẹ̀ máa di gọ́ọ̀nà mọ̀ ó ń bronze mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ ó jáńgẹ́lì pataki fún mi nílé ayé mi ìkọ̀kan wà tó jẹ́ ọkàn ó lè jẹ́ bàmújẹ́ fún mi lóòótọ́ akin ti lọ ó ti lọ fún ko tó mo ti di gómìnà gẹ́gẹ́ bí bàbá ṣe mo máa di gómìnà tó bá wá di gómìnà tán kí ló fẹ́ jẹ́ tèmi ìwọ náà dé mọ́ mo mọ ohun tí wọ́n introduce mi sí light street dáná nǹkan tó bọ́ọ̀sì mọ́ nínú tí dókítà dẹ̀ kọ̀ fáàmù kí mi dẹ̀ lè bímọ mọ́ kí ló fẹ́ jẹ́ rẹ̀ mi nínú ilé àbíyè tó bá di gómìnà ọdún kìíní ọdún kejì tàgbọ́ pa tàgbọ́ pọ̀ kí ló fẹ́ jẹ́ kí nìyí gbé sọ fún mi. ok ok ok àṣà yìí sọra ẹ mo ní sọra ẹ má sunkún mọ́ náà ó mọ̀ pé mo Ọlọ́run ó ti ọtẹ ó mọ̀ pé mo kí n láìpẹ́ òun má sunkún náà ṣé ń pé mi ò ṣá bọ́ mo yọ dẹ̀ ṣó pé gbogbo dídúró ti dúró tiẹ̀ látijọ́ yẹn èmi náà ṣe kí n bá a má gé lẹ́nu tẹ̀ níbẹ̀ ni since o ti jẹ́ pé latest rè akin ò ní mọ̀ kó lè bímọ is that all right. ẹ̀bùn fi yẹ kù sílẹ̀ fọlọ́run nígbà ọmọbìnrin yìí sì yìí. kí ni mo fẹ́ ṣe é. màá lọ́lé màá tẹ̀ ẹ́ ṣe kí ní fún mi nísìnyí mo fẹ́ fẹ́. nǹkan wà very important láti sọ ń pẹ́. kí ni ẹ. ṣé ẹni tó ní ìkíní ṣé kìí ṣe tó lè kó bá wa tí ọ̀rọ̀ bá dojú ẹ̀ o. Ah, ah, ah, èmi níjọ́ tí mo ti ń di pẹ̀lú yẹn mo kó yín sí wàhálà rẹ̀. no no no. àníṣe rí ẹni tó wà involved ní this time around yìí in fact relationship èmi pẹ̀lú ẹ̀ ó tún le ju tí any other person tí mo ti bá dé òkú mi lọ another thing ni pé ṣé o ti agree lórí price yẹn. a ti agree màá ní kí kan náà rẹ̀ kó lọ ṣe three quarter owó yẹn kó ṣe sí draft tó bá ṣe sí draft màá envelope ẹ̀ wá kàn drop ẹ̀ fún ọ́fíìsì innocently ìgbà ó lẹ́tẹ̀. ẹ tó bá lè mú wá títí friday kọ́. friday. Ìyábọ̀. Yeah, ló wá dé tó wọlé. ọ̀rọ̀ tí ń bá wa kò ń ṣọ̀rọ̀ jókòó nọmba one nọmba two ògiri ilé tí èèyàn ló ń jẹ́ bẹ̀ ẹ̀yin tẹ́sí di big man báyìí èèyàn mọ́rú surveillance tó wà nílé yín <laughs> nípa ọ̀rọ̀ tọlọ́mọdé yìí mo ti lọ rí dókítà tí sọ fún ẹ̀kọ́ máa rí yẹn adẹ̀ ti pa àti dé ó ní pé two hundred and fifty thousand bá àrígè lòún máa gbà mí ti ẹ̀ náà náà wé pé bóyá ó máa gba two hundred but wèrè ẹni wo ẹ̀rẹ̀ ti ṣẹ̀ láì. ìyàbọ̀ tó bó ṣe jẹ́ nìyẹn. ìyàbọ̀ sórí kì í ṣòwò yẹn ni problem mi. bàbá mo ṣe fẹ́ convince bàbá yìí lórí ọ̀rọ̀ ọmọ yìí. convince ẹ̀bí báwo ṣé pé igbó òun ló lọ́mọ àbó nǹkan. Hmm. inú màgá náà ni òun gbọ́ igbá ńlá òun tèrè egungun màgá máa wẹ̀ àwọn bá tọ́lọ́mọ rí side by side ó máa máa develop

sọ lé lórí tẹ́ sọ fún ilé ẹjọ́ yìí lórí gbogbo ọ̀rọ̀ tí Ìyábọ̀dé Alówóyè sọ fún mo fẹ́ kẹ́ sọ fún ilé ẹjọ́ yìí. arábìnrin Àṣàní mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sẹ́ sọ̀rọ̀ fún ilé ẹjọ́ yìí. objection my lord. objection sustained. your lordship blesses. nígbà tí. bí ilé ẹnì kejì mi tí ó ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ arábìnrin Àṣàní tí wọ́n rí nǹkan kan sọ òtítọ́ ti fi ara ẹ̀ hàn kò di ìgbà tí a bá ń bá òpó lọlé olóró mọ́ nínú mi á dùn tí a bá lè da ẹjọ́ yìí bí ó ṣe yẹ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ọdún wa. okay thank you very much mo sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún yìí ẹ kó gbogbo àwọn ọ̀daràn yẹn ẹ lọ kó wọn sí ọgbà ẹ̀wọ̀n títí di àsìkò náà. arise. afẹ́rúgbàbọ̀ kan nínú. olasın sen? ìyàwó mi ńkọ́? wọn ò lè bá mi wá sílé everybody fall out. kí ló ṣẹlẹ̀? ó wà unfortunate pé ìyàwó yín involve nínú kéèsì yìí even you, ọ̀rẹ́ wọn lọ. ìyẹn ìyàwó mi. ẹ̀ ń how come? wọ́n tó ṣẹlẹ̀ ni ọmọ tí wọ́n bí fún yìnyín tí wọ́n ń tọ́ lọ́wọ́ yìí. ẹ Rẹ̀mí. ń ṣe ọmọ yín sà. what. ẹ̀yin kọ́ ni ẹ bí. sorry sir ọmọ yẹn gan ni ọmọ tí wọ́n ń wá. ẹ ẹ ẹ lọ́yà this is a very serious issue and ọ̀nà wo ni kí ọ̀nà wo báwo la ṣe fẹ́ rìn náà àfi kí ẹ try láti fa ilẹ̀ mọ́ dáadáa um, judge give detention order at the same time judge dẹ̀ sọ wípé àwọn officers láti minister of um, social welfare kí wọ́n wá sílé kí wọ́n gbé ọmọ yẹn for further investigation. ìyẹn rẹ̀ mímu. ìmọ̀ràn mi ni pé àfi kí ẹ falẹ̀ mọ́ morally and spiritually. èmi fẹ́ máa lọ sí chamber padà nǹkan ní kí n sáré wá fìdí back nìsa. o o ti fẹ́ máa lọ yẹn. Ehm, kí ni àwọn ọmọ aráyé fẹ́ máa sọ kí ni wọ́n fẹ́ máa sọ. ọ̀rẹ́ mi tó bá ní ká lọ pé bó ṣe máa ń rí wa bó ṣe máa ń rí lò tí ò bá kí ṣe pé mo ro nǹkan tí àwọn ọmọ aráyé lè máa sọ mi ìbáná náà ló mú mi. bíi ti báwo ṣàlùwà kó tó jí pẹ́ dé ipò tí ẹ wà yìí ẹ̀rọ tígbà tí mo wá bá yín ní ilé ibi tẹ́ ń gbé ní àkọ́kọ́ tí mo rọ àlá tí mo lá fún yín èsì wo lẹ fún mi. bẹ́ẹ̀ ṣàlíwá tó bá jẹ́wọ́ náà ń kọ́. bọ̀dá mi ó ti ṣẹlẹ̀ ẹ̀wọ̀n mi ìṣàlẹ̀ sọ pé mi mọ̀ yín rí mi ìdẹ̀ gbàdúrà pé kó má dáa fún yín torí tó bá dáa fún yín ó dáa fẹ́mi náà ni ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí ìlú mo níbi kan tí mo lè mú yín lọ tẹ̀bá ní kọ̀ sí mi lẹ́nu. ṣàlùwà ayé ò ní bàjẹ́ bó bá ti yá kí tó gbẹ. kẹ̀jẹ̀ máa wo ìyàwó wọn ló wà ní ìdílé wàhálà yìí mo wá wò ó pé tá a bá tètè falẹ̀ mọ́rọ̀ yìí ibi tó máa yọrí sí ìyà kò ní dà torí ẹ̀ ni mo ṣe mú wọn wá sọ́dọ̀ yìí ọmọ ṣàléwá báwo gan-an ló ṣe jẹ́ sí ẹ. ìyá kan náà bàbá kan náà ló bí wa. kí ló wá dé tó wò wá bí látijọ́ yìí. ẹ ìyá ẹ mọ̀ràn àwọn alákọ̀wé. bóyá ah, gbogbo ẹ̀kẹ́ méjì péré ni ó yẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ sí gbogbo ọlọ́pàá èso sínú yìí. Hmm. ẹ̀rìndínlógún rèé òkùnkùn nẹ́nẹ́ ni ẹ́ bó bá ṣe rí gẹ́nẹ́ ni kò sọ fi hàn wá o. fúnra ara olódùmarè ó mọ̀ ó mọ̀ pèsè ìyàwó yìí fún ẹ̀gbọ́n ẹ̀ láti fi ṣe pàṣọ́nà. my wife. bẹ́ẹ̀ni. ìyá ẹjù kí la lè ṣe sí ìyá ìgbà wa. ẹ̀gbọ́n ẹni kò tẹ̀ ẹ́ nù kó mọ ẹni tóun ṣẹ̀. bàjẹ́ mi èyí náà ẹ̀rù ẹ̀ sọ. ẹ jọ̀ọ́ mọ́ mi ta ni ẹni tí mo ṣẹ̀ yẹn gan. bàjẹ́ mi ẹ ronú ẹni tẹ bá ṣẹ̀. ya ní ọ̀yàwó yìí torí ń gbà kátà wà ní training ṣàmẹ́mí àti ẹ̀ ní misunderstanding ẹ̀ ẹ̀ ti díẹ̀ ṣé níyì ṣàléwá. ìyá. jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ lọ́ọ́ lé kó lọ ronú jinlẹ̀ kó sun oorun mẹ́ta tọmọ ẹ̀dá ń sùn kó o fẹ̀gbẹ́ ọ̀tún sùn kó o fi tòsí sùn kó o wá sùn kàkà kó o ronú ẹni tó ń ṣẹ̀ nígbà tó o bá mọ̀ kó o padà wọ̀. ìyá ẹ ṣe o ọ̀dà mi ò bóyá fẹ́mi iṣẹ́ bí fẹ́mi.

dẹ̀ lóun

a máa rí nípa ọ̀rọ̀ tí ẹ eh, sọ fún lánàá pé kí n lọ máa rò nílé eh, mọ́mì nígbà tí mo ro ọ̀rọ̀ yẹn dé level kan wọ́n realize pé nǹkan tẹ́ bá mi sọ lánàá nípa ẹ̀ṣẹ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ eh, ó wà láàárín àwọn ọmọbìnrin méjì kan ṣó yẹ yìí ọ̀pọ̀ tẹ ṣe rí the first lady yẹn nígbà tí mo tún rò lọ títí mo rí pé kò jọ mọ́ ẹ̀ṣẹ̀ simply because eh, ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ ọlọ́run ọba kò lọ́wọ́ sí eh? Eh, so bí tiẹ̀ yẹn ṣe lọ nìyẹn bẹ̀tí ẹ rí lédi kejì. dúró nu tààlà àkọ́kọ́ yẹn jẹ́ alẹ́ wo kábàámi lùkàrà ni ó ti pẹ́ ó ti pẹ́ gan káàbọ̀ jẹ́. ó ṣe ń gàrí fine thank you. báwo ni ti lọ. ìwọ náà mọ̀rọ̀ kọ́ńtì ìnà tòmọ̀ kẹ́yìn tó lè ríṣẹ́ kò hù yízì wọ́n ní kí n check back lọ́la. má dá lágbára náà. ibi tí wọ́n lọ ń kọ́ alpha. good news wọ́n ló máa ṣe é ṣe. I told you <laughs> mo sọ fún ẹ mo ló easy ṣùgbọ́n a ṣe ṣe. but so owó yẹn ni problem wọ́n ní 5.000, thousand naira ní kí wọ́n wá wà. five thousand kí náà fẹ́ fi yẹn ṣe oyún oṣù mélòó ah, ọmọ mẹ́ta ló wà nù ẹ̀ ni ìyẹn pọ̀ in fact láàárọ̀ ìgbà tí mò ń jáde mo pàdé Súnkànmí ọ̀rẹ́ mi. ẹ̀yìn kí ló ń ṣẹlẹ̀. so mo wá bá discuss nípa kéèsì yìí ṣòye ah, ṣòmọ̀ nígbà tí mo sọ nǹkan tá a fẹ́ ṣe so òun wá advice mi pé wọ́n á mú lọ sí ọ̀dọ̀ doctor friend ẹ̀ ṣé yẹ wípé and eh, a clean kìíní ẹ̀dá èló dẹ̀ ni ẹ fẹ́ gbà one thousand naira péré. ok ṣó dẹ̀ fi òpè yẹn máa lè ṣe dáadáa báyìí. kí ló ń sọ Yínká ẹni tí mò ń sọ yìí ó ti ṣe kò ṣe àti ṣe mẹ́sàn-án eh, in fact eléyìí tó ṣe last ojú mi ló ṣe ṣorílẹ̀-èdè oyún oṣù méje ló wà nú ẹ̀ really. níwájú ọlọ́run àti èèyàn tá a gbọ́dọ̀ kó jẹ́rìí lọ nígbà tí dókítà yẹn máa clean ẹ̀ ṣe yé bó ṣe ṣe tán báyìí ọmọ yẹn tó lọ pàtí lálẹ́ ọjọ́ yẹn. nǹkan ló bá dé. of course. <laughs> orí mi máa jẹ ìṣòrí burúkú láyé mi o yínká pẹ̀lú ọ̀tá kẹ́. kí ló sún yín débi ẹ̀ ẹ̀ pàlàpàlà jámi. a ní kí ká kákan try ni ní mistake fi wáyé sàn. Ah, olórí burúkú dókítà tẹ́lẹ̀ lọ wò lánàá bọ́ṣẹ́ rí. Ah, ó sá lọ. kò ní sá lọ kò ní sá lọ kó kò ní bẹ̀rẹ̀ ọ̀ ọ̀gá ẹ̀wọ̀n ní gbogbo ilé tó ń tẹ̀ àbí àbí òwe ẹ̀ ẹ̀ yá fi ti ìrànlọ́ dókítà sílẹ̀ pé ṣé ọmọ wà òkè ní jẹ́. ẹgbẹ́ ìpè ká bó ṣe wò. ọ̀rọ̀ tẹ́lẹ̀ bò ta jẹ́jẹ́ ìkọ́ àtọ̀tọ̀ yóò pẹ́ sílẹ̀ ẹ̀yin lè wá lọ. ẹ kò ní ọ̀sán ẹ sà dókítà sọ pé kí ẹ̀yìn àti òkú àti ẹ̀rí sàn. àbẹ́mi àti wọn. wọ́n ní kẹ́yìn dúró tí wọ́n pẹ́ káwọn àtọkùnrin lọ yọjú sàn. ẹ jẹ́ kẹ́mi àti ẹ̀jọ́ yọjú sí wọn gbà. sọ lè gba iṣẹ́ lọ́wọ́ dókítà náà mọ́ àbíkọ lọ́sẹ̀ kọ̀ wọ́n mọ́ kó lẹ̀ ìjọba ẹ̀ ìjẹ́ tẹ̀ mí yà lọ́jọ́ wa ṣiṣẹ́. ẹ ṣáà bá wọn sọ̀rọ̀ dáadáa o. máa máa dodge fún mo ti di ẹni tí o máa máa try láti avoid àbí anyway no problem ìjà òlòdì gan. ní nǹkan bíi ìyálẹ̀ eh, àná alẹ́ jẹ ta. irọ́ ló ń pa wọ́n tó dìde for the past seven days now. mèrè ẹ̀ anyway mèrè lẹ́tà tó kọ sọ́mọ mi ẹ̀ ṣe gan. Why do ah, I say Mujasi? Already Mujasa. I say. Now let's. See, this boy, unfair ọmọ mi. You understand? Now along the line, ọmọ yẹn ní problem. Ó tó di pé ó lọ ṣe course tí ó lọ ṣe ní ND àbí mo lọ lọ ṣe course. Defence Academy sir. I say. Wàá dán tán ọkọ lẹ́tà sọmọ mi pé eh, course yẹn eh, ẹ pẹ́ gan eh, bá rọ́kọ tó òun lè fẹ́ kó lọ fẹ́ that means directly or indirectly ó ń sọ fún ọmọ mi pé o interest mọ́ simple is that not so. ń gbọ́ akin ṣó o ṣe bẹ́ẹ̀ gan lóòótọ́ ok excuse ẹ jọ ẹ má bínú màá make sure pé mo pa lọ́wọ́ báyìí àjọ wá sí lẹ́yìn ẹ jọ ẹ má bínú á wá. á dà fún ọwọ́ rẹ̀ ní sẹ́kọ̀ọ́ ṣé wà ìdá màmá expect ẹ sọ̀rọ̀. ẹ má bínú o àti òjò ṣerú yẹn fẹ́yàn ó mọ̀ pé ń tó ṣe ń tọ́kùnrin ń ṣe fóbìnrin tóbìnrin fi ń fìyàn gégùn nìyẹn. Jíbọ́lá kí ló ń sọ lẹ́nu bí àpá yìí sórí bàbá tó ń lọ yẹn ẹni tó máa ti ọmọ ẹ̀ sí lọ́rùn ló ń wá ọmọ tó jẹ́ pé ráìtà lẹ́gà yín. kí ló ń jẹ́ ráìtà lẹ́gà ọmọ yẹn ó ti ọ̀rọ̀ lẹ́sẹ̀ ọ̀tún wá imagine gbòòrò course mo lọ fún yẹn ká gbà pé mo ṣe tán ọlọ́run wá gbé i mean post kan tó high ó gbélé mi lọ́wọ́ ṣé irú ìyẹn ló fẹ́ jẹ́ kí n fi ṣe first lady. ọ̀rọ̀ ilé but let me tell you one thing jẹ́ ká kọ́kọ́ gbàgbé yẹn náà ká má debate lórí ẹ̀ the best thing to do now ni pé ká make sure báyìí máa lọ sọ́dọ̀ bàbá yẹn ká lọ bẹ̀ wọ́n after that ká máa ronú tàbí ṣe náà. that's the best thing to do. so ọ̀rọ̀ yín ká lè le tó báyìí. àfi kí ẹ try láti fa ilẹ̀ mọ́ dandan um, judge give detention order pé kọ́ máa lọ sí anywhere so to give detention order. ẹ ẹ ẹ lawyer yes, this is a very serious issue and ọ̀nà wo ni kí ọ̀nà wo báwo la ṣe fẹ́ rìn ná. ìmọ̀ràn mi ni pé àfi kí ẹ falẹ̀ mọ́ morally and spiritually because only, only, only lè ó lè destroy things ó dẹ̀ lè affect image yín. tó o bá wọ́n ọmọbìnrin yìí kàn kó o fi tọkàntọkàn ṣàdúrà fún ẹ o ò lè láṣeyọrí o. mo ń láti dé Abẹ́òkúta lọ́la as early as possible ọ̀ṣun olódùmarè. ọba kẹ́ ọlọ́run ọba fìnà wá láyé. pàṣọ olódùmarè o. ọba kẹ́ ọlọ́run ọba fìnà wá láyé. pọ́mọ ènìyàn bá ń bínú sí mi. ọba mi lára mu. lọ́jọ́ ọlọ́run. Bàṣọ olórí ló máa rè é. Ẹ kú iṣẹ́ mà. Tani. Èmi ni? Ah, Akin ti tẹ́lẹ̀ náà ni. Kí ló wá ṣe? mo kàn wá rí yínká fún ọ̀rọ̀ kan tó wà very important. kò dẹ̀ ní dáa fẹ́ bó ṣe wá rí yínká yìí. kí lẹ sí. o tún ní soríire bó ṣe béèrè pé kí ni mo wí yẹn. ìwọ olórí burúkú yìí látọdún mélòó tọdún mélòó ló ṣe wá béèrè yínká. a ò tún soríire mọ́ láyé ẹ̀ ẹni bá rí etí òòsà tòbí á ti dá onítọ̀hún ìwọ lórí burúkú yìí bálálẹ́ bá ní ó dáa fún ẹ aláàárọ̀ níjó sunwọ̀n fún ẹ. bẹ́ẹ̀ni pé ìtọ́kì padà sẹ́nu ohun tí mo wí ọ̀rọ̀ fi rọ̀ mọ́ bẹ́ẹ̀.

ṣe rí accident tó ṣẹlẹ̀ sí Yínká yẹn eh, mo discover pé eh, fault mi ni i'm at fault so later on mo wá realize pé ó yẹ kí n wá apologize fún ẹ dẹ̀ wò dadi níwájú Ọlọ́run àtẹ̀yàn mo fẹ́ rí lè in yín ká this time around ni ah. bẹ́ẹ̀ ni sà ẹ eh, even gan tí n bá gbọ́ pé o ti lọ sílé ọkọ bóyá o ti wed mi ní mind kí n sọ fún ọkọ ẹ pé kán divorce ara wọn ah. yes mo ah. fẹ́ rí lè fẹ́ sílé gan ni. ok àwọn ti ghost yẹn Ṣọlá Ṣọlá bọ́sẹ̀ ọ̀ká rẹ̀ ń tẹ̀ ọ̀ká rí àgbà àbáṣe ọ̀nà ọlọ́run àti ìsinmi àbí wọ́n mo lọ sí èdè ṣe nǹkan àbá wà. mo lọ síbi tí nǹkan wà jáde. ẹ ṣe nǹkan káàrí wà jáde. mọ́mí káàrí máa ń pè fún yín. lẹ́tà ni àlè ọ̀káàrí. Àwọn ọdún fún máa bèèrè. mi lára mu. Ìdájọ́ Ọlọ́run ni All right. why. tí Yínká ń gbé ibẹ̀ ní kẹ́ ẹ mú mi lọ. ẹ ibẹ̀ gara wa yìí ti bílẹ̀. kò sí lóńdì. àǹtí Yínká lẹ́wọ́ tó jókòó rẹ̀ àwọn ló jókòó tẹ̀ wọ̀ ah. ó ti o. sọ di arọ tán ìbànújẹ́ ọkàn lórí pé kò sí solution sí bẹ́sẹ̀ ṣe tọ́ḿbẹ̀ òun ló fi wà mentally drained kò wá síbi tá a gbédé látìgbà tá a ti wà lẹ́nu ẹ̀ ibi tí gbogbo nǹkan ní mi ni o sí nìyẹn kò síṣẹ́ lọ́wọ́ bí mo ṣe wà nísìn sí ìyàwó mi ìwọ̀nba tó bá tà ní pẹ́pẹ́pẹ́ òun la tún fi ń bọ́ra wa òun la fi ń gbóúnjẹ wá fóun náà sí bílẹ̀ ayé ṣe pín sí sáànì ẹ̀ lórí ohun tí wọ́n dálẹ̀ ni o torí o mọ bó ṣe mú ọmọ mi kò dẹ̀ wo ohun tó sọ́dà ń sìn ọ̀pẹ nìkan lọ kò yẹn sìn tó bá wá ṣẹlẹ̀ pé ẹ ti mú déètì ìgbà tẹ́ fẹ́ ṣe marriage kò tí yẹn sìn. ẹ jẹ́ ká gbọ́ ok? wàá jẹ́ ká lọ. ní kárí àmì ṣe máa bàjẹ́ yínká ṣàdúrà fún mi yínká. Oh. sọ ọlọ́run máa fi wèrè lọ́wọ́ wo. ìyàwó hmm. ìjọba. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìjọba máa sọ ìyàwó gómìnà àti ọ̀rẹ́ rẹ̀ sẹ́wọ̀n ọdún mẹ́wàá mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára o kò pẹ́ kò jìnnà ìjọba ológun máa padà sí bárẹ́kẹ̀ ètò òṣèlú àwarawa wọlé dé a máa kú oríire o ṣé ẹni tí irun ọlá bá wù lórí rẹ̀ bó fẹ́ pàmò gàrí yóò padà di olówó lẹ́kàn ṣe òṣèlú lẹ́yìn ìdìbò ó yege ó sì di gómìnà ìpínlẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé akin sì ń bá ìṣòro ayé rẹ̀ kiri wọ́n ní bí ìyàwó rẹ̀ kò bá yọ́nú sí kó ṣàdúrà fún un kò lè bọ́ nínú ìṣòro rẹ̀ ìyàwó ló sì ti ya yìí bọ́rọ̀ bá dojúrú báyìí ọgbọ́n làwọn àgbà ń dá sí i ìyá olóòṣà wípé kí wọ́n rèé gbé obìnrin tí ó ń ṣèrè yìí wá kí wọ́n wò ó tó bá gbádùn tán kó sì yọ́nú sí i kó sì ṣàdúrà fún un pé lágá bí ọgán ní akin yóò bọ́ nínú ìṣòro tí gbogbo nǹkan yóò sì padà bọ̀ sí dáadáa ẹnu pé wọ́n ń wá yìí ká ni wọ́n mà sì wá. lẹ́nu kan roundabout ló wà báyìí ní taniwa. yínká náà ó ti ya wa bánlá mẹ́ta. akin ó bà ní kò tí ì bàjẹ́ o. Ah. o ní wọ́n sọ pé àfitílédì bá ṣàdúrà fún ẹ ló tó lè kó ní kọ́ndíṣọ̀n burúkú tó wà. simple as abc jẹ́ ká lọ jí gbé ká kidnap ẹ̀ àwa gbé síbì kan à make sure pé wọ́n bá tọ́jú ẹ̀ tára ẹ̀ bá yá tán àwa ṣàdúrà fún ẹ àdúrà àtọkùn wa ló máa ṣe fún ẹ gbogbo ọ̀rọ̀ ẹ̀ wà solved bẹ́ẹ̀ ló easy ká lọ roundabout ká lọ jíwèrè gbé níṣòro tá a bá débẹ̀ tá a bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tá à ń gbé wèrè tọ́lọ́pàá bá ká wa mọ́bẹ̀ níbo là á sọ fáà ń gbé lọ. ṣé wo mọ tíjọba ṣe é sẹ́yìn ni gọ́ọ̀mẹ̀ntì dá environmental tax force lẹ̀ wọ́n káwọn wèrè kiri wọ́n lọ ṣètọ́jú wọn àwọn náà disguise bẹ́ẹ̀ pé inú environmental tax force láwà awọṣọ tó ń wọ̀ á dẹ̀ gbé àgbẹ̀ síbi kan á ṣètọ́jú ẹ̀ ọ̀rọ̀ parí nìyẹn. <sighs> ọ̀nkú ló dẹ̀ ló kó wo rẹ́dẹ̀rẹ́dẹ̀ ìbámiṣá. ọ̀nkú ọ̀nkú mi kan náà ni ṣèbó mo bàbá lẹ́gbàá tó máa ń sọ àwọn òyìnbó ayé àtijọ́ kan báyìí <laughs> ah, òun rẹ̀ mi ni now níjọ́ tèmi àti Yínká tàjọ lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ wọ́n dẹ̀ bi mí pé ṣé mo ready àti fẹ́ ọmọ yẹn so far tí mo dẹ̀ love ẹ̀ mo dẹ̀ ní yẹ ẹ pé mo máa fẹ́ ṣó yẹ wọ́n bá ní kí n lọ pe àwọn parent mi wá ó dẹ̀ mọ̀ bí mo ṣe wà àwọn tó dẹ̀ tún kù fún mi gẹ́gẹ́ bí bàbá nìyẹn mo dẹ̀ lọ pe òun àti ìyàwó ẹ̀ pé kán tẹ̀lé mi débẹ̀ lóòótọ́ wọ́n bá mi débẹ̀. ọ̀nà máa. fine ngbàtà débẹ̀ ká dá ọ̀rọ̀ lẹ̀ asọ́lọ sọ́tún asọ́lọ sósì ònkú ṣáà sọ bákan bákan ṣáà ṣe mọ̀ at the end of the day náà bá sọ fún àwọn parents yín ká wípé àwọn máa padà wá ń jọ mí láti wá fún wọn lésì inú mi tiẹ̀ ti dùn làbá ń lọ lójú ọ̀nà lọ́kùn mi bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. lórí develop by kó má ní ọpọlọ tó ń rò. ohun tó jẹ́ kí wọ́n máa rí ilé àwọn àna ẹ̀yẹ ṣé ohun tó dáa ni mo ti rí ìrìkúrì gbẹ̀yìn nísìn wọn láti lé ní ọdún mẹ́wàá o tó jẹ́ kí n witness ìrìkúrì lé mi òfin multiply ìrìkúrì tí mo ti rí sẹ́yìn mo ti ń fẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ ni pé ìwọ ni kò decide tó bá wù ẹ́ ní gbogbo ohun táwọn yín lọ yín sọ gbogbo àwọn words wọn kí ni observation rẹ mo fẹ́ gbọ́ torí ẹnu onípọ̀n báyìí wọn la ti ń gbọ́ pọ̀n. ọ̀nkú òun náà ni mo fẹ́ try láti explain nínú ilé lẹ́ẹ̀kan gbóhùn sókè nísìn. iṣẹ́ rí Yínká ó jẹ́ ọmọ kan tí mo really love gan and eh, ẹ tún wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí eh, ó tún wá jẹ́ látọwọ́ mi ló ti wá inú mi ìbádùn tẹ bá lè support pé kí n fẹ́ ọmọ náà. kó o fẹ́ sílé máa bi ẹ́ léèrè question kan ó dẹ̀ wà very very important kó lè ṣe kó dé answer ẹ̀ ṣe lóòótọ́ ni ó jẹ́ pé ìwọ ni ó disorganize ẹsẹ̀ ọmọ yẹn tó sọ di bó ṣe wà yẹn ìyẹn tó wà ní ilé nù. by mistake ni sir. that's all right. ah anyway mo pa ìlú lẹ́kọ̀ọ́ díà lẹ́gbàdìẹ kí ni interest yẹ lórí issue tax discuss lọ́wọ́ yìí. o ṣe lẹ́gbàdìẹ kí wo pé kò sí nǹkan tó bà nínú kí a kí fẹ́ ọmọ yẹn dèkọ́ náà lọ jẹ́ pé ọmọ tiwa náà ni ọkùnrin kan ṣe bẹ́ẹ̀ yẹn tó wọ́n decide láti má fẹ́ ọmọ wa inú tiwa náà ò lè dùn sí so ọjọ́ tá bá máa lọ mú ìyàwó òun ni kẹ́ jẹ́ ká decide ká lọ mú ìyàwó akin wá sílé. ó tá bá máa mú ìyàwó ọ̀la mi wò ó pé a ti ní àwọn program kan tẹ́lẹ̀. mi mọ̀ tó dé tá a lè wà lálẹ́ yìí ó disappoint mi ó lè disappoint ara yìí ìyẹn tí èmi bá wá mọ̀ pé gọ́pṣọ̀n yẹn ti ń lò láti bí ọ̀sẹ̀ bíi mélòó èmi àwa mú ẹ jáde ó ṣe ṣègùn tó ń fi fún mi nísìnyí ni pé kí akin kó fẹ́ irú ọmọ yẹn ibi tí mo fi ẹsẹ̀ kọ́ ni mo bá ẹ fún àmọ́ mo pa ìlú fún ẹ akin. ọ̀gùn. ohun tó bá wù ẹ́ ni kó ṣe kó decide on your own wà ní di ọjọ́ ọ̀la kó ní èmi èmi àlàmúmáyégún ọkọ sàrí onífun ẹ̀rọ ó lémi ni mo wá sọ fún ẹ pé kó o fẹ́ arọ ní ìyàwó ó bá ṣe wọ̀n ẹni kó ṣe ṣe ìjọba ẹ̀ àmọ́ ohun tí mo fẹ́ wọ̀n ọ̀gá fún ni pé má lọ ìjẹ́ tiwọn tí ò da sínú fámìlì wa o njó gbọ́ ṣùgbọ́n tó ń gbọ́ òpònú ni ìṣe ó ti gbàgbé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹ ní defence academy ni wọ́n mú ẹ ní defence academy adé bẹ́ẹ̀ jó àbẹ́ẹ̀ yọ jẹ́ kó o lọ re kó o bọ̀ re tó bá la unfortunate fẹ́ gba ìjọba tọ́lọ́run jẹ́ kí ìjọba kan sọ́dún ẹ̀ kó bọ́dún ẹ̀ gbì kó di president ṣéun tó fẹ́ sọ fún mi ni pé arọ ni wọ́n máa fi ṣe first lady tí a wá dá yàtọ̀ ohun tí ò sí inú ẹbí wa wọ́n wá àtúrà ṣe mọ́ wọ́n máa pè mọ́ ó ń ṣe ọmọ rẹ̀ ó kọ́ develop ní òní ọpọlọ pity anyway èyí tó bá ti decide tó bá kó fẹ́ ṣe ọ̀làmàdọ́ ṣe mo pa ìlú pẹ́ náà. ṣé gbogbo ń tọ́sọ náà nìyẹn àbúrò mi báyìí. akin ìwọ gan-an la láìda. bí ti báwo. aláìda ò di first order ni ẹ. ìwọ gbàgbé ijọ́ ta kọ́kọ́ pàdé ọmọ ẹ̀ o mọ̀ pé ijọ́ tọkùnrin bá kọ́kọ́ pàdé obìnrin gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ ń jọ yẹn bẹ́ẹ̀ nípa ẹ fẹ́ mulẹ̀ ni òun forí sókè òun fò sódò ní àfi kí n fẹ́ àfi kí n fẹ́ ṣé ọ̀nkú wà ń bẹ́ẹ̀ ń bá yẹn and apart from this ṣé nígbà tí wọ́n pàdé yín ká ṣe bẹ́sẹ̀ ṣe wà nìyẹn kò dá mi lóhùn. ẹ orílẹ̀ inú. ta ló sọ di bẹ́ẹ̀. ìrọ̀ kì í ṣèmi o dókítà ni o dókítà ló gún lábẹ́rẹ́ o. Hmm, dókítà ni tó dókítà ló fún lóyún tó wá gbé lọ sọ hospital ẹ̀ pé kán bá ń ṣẹ́yún ẹ̀ kó tó di pọ́n fún lábẹ́rẹ́ ìwọ kọ́ ló fà á abẹ́rẹ́ tán fún kọ́ ló bá lẹ́sẹ̀ jẹ and now you are talking nonsense doctor ni doctor ni lókè ajẹ́mbẹ́sọ tọrọ o ti dálẹ̀ o ti dálẹ̀ náà. solution tèmi fún ẹ the best solution tó o bá ti lè jẹ́ ká lọ jí ọmọ yẹn gbé ká fi síbì kan ká rẹ̀ yá kó wá ṣàdúrà fún ẹ bó o ṣe wà gan sìn ló máa wà títí láéláé àmì nǹkan ní í ṣe sí fún ẹ ọ̀tọ̀ ni wọn kú. ẹ káàárọ̀ ẹ jọ eré obìnrin pupa tó máa ń jókòó sí ìbàlẹ̀ làwọn wá ẹ̀dá ah, mo rí bẹ nísìn nísìn ó ṣe dìde bẹ nísìn. ọ̀nà bó lálẹ́ wá gba ẹjọ́ torí ọlọ́run. sa gr ló gbà. gr báyìí gr ìsàlẹ̀ ń bí. bẹ́ẹ̀ ni ó dá yín lójú sá. ó dá mi lójú. ẹ ṣe gan ẹ̀rọ bá ẹ̀rọ lẹ̀ afa ẹ̀ àtìrìsà ẹ̀rí bẹ̀rẹ̀ àyìnyá dà ẹ̀sà nígbà tá a kọ́kọ́ dé ibì ààrí àwa wà lọ sí ránàbà tó máa ń wà yẹn àbá ń bẹ̀ ṣùgbọ́n a rí màá nǹkan tó ń ta ẹ̀ ó wá ní ká wá lọ sí GRA ìgbà tá a dé GRA akànbá ń bẹ̀ ni. bàbá ń bẹ̀ ẹ wo àyè yẹn á dà. ẹ wá ẹ sà á ń láti ra búrẹ́dì fún láti fa ojú ẹ̀ mọ́ra torí ṣe lójú ẹ̀ yọ wọn wọn báyìí. ivan lédi yẹn ṣe fine ó dẹ̀ ṣe pupa síbẹ̀. ẹ wá wà lára ó sì wà lára. ẹ wá mọ tó fọ́nì pupa tó pupa tẹ́lẹ̀ yẹn kò wá jẹ́ kéèyàn mọ̀ pé ó kọlà nísìnyí la ojú ẹ̀ tí wàá jẹ jáde mẹ́jọ báyìí mẹ́jọ báyìí tábàrún mẹ́jọ méjì papọ̀ ó kàn sixteen àti sixteen sixteen ni là ń ṣe ló dàbí pé wọ́n bímọ ta. ẹni tí mo ta ni mo wèrè pupa ní sà. nínú ẹ̀yin àti ẹ̀ta ló ya wèrè. ó ní wèrè ẹ̀yin ní wèrè. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ sà. ẹ mo sọ tí orí yín bá pé ṣé ẹni tí mo rán yín sí mo sọ fún yín pé ó kọ ìlà wèrè pupa lẹni àwa lọ ẹ. ẹ tanu yín mọ. ẹ ti ṣí èrè. ẹ sọ bẹ́ẹ̀ ta. ẹ orí yín ti dàrú ẹ wo ẹni tẹ kò bá lẹ ń fẹ́ tí mo dẹ sọ fún yín wípé wọ́n ní tí mi bá gba èrè obìnrin mi ì tún ṣoríire mọ́ láyé ẹ̀yin wá ń sọ pé rẹ́ńtò kọlá ẹ̀ owó ayé yìí ò ní da ẹ̀mí sóríire ẹ wò ẹ kò wálẹ̀ wá àjọ dé ibẹ̀ ni. èmi ẹ wèrè ni ẹ. ṣé ètò kúrú sí ìwà gbọ́ ìwọ gíga ò gbọ́n. ìjọ fún mi darí lóṣù tó lórí burúkú wọn kò tún bá mi. ìjọ ẹ yìí ò ní ìpè náà. ẹ lè sọ pé eré àbí lọmọ ẹ máa wà. bẹ́ẹ̀ni àni ah. kí ni mo gbọ́ ẹ wá wá wá o. ó le àbí kí ni mo gbọ́ olè olè olè bò. wá original ẹ wá dúró ṣé nítorí búrẹ́dì náà wọ́n ṣe yọ gbogbo ilé ìtòrí ọlọ́run ìdùnnú ayọ̀ akẹ́yọ̀ àdáyọ̀ ọ̀bẹ. ojú ìlú dání. ṣùgbọ́n ní búrẹ́dì láfẹ̀ẹ́ ọmọ. ẹ búrẹ́dì ni búrẹ́dì la. bí búrẹ́dì kan náà jù sí bí. ẹ mú búrẹ́dì mú wá. ẹ já lọ. àtúní ti wá búrẹ́dì kankan mọ́. Ah, ẹ jẹ́ kó rí yín pé o tí ẹnìkan bá yẹ lè gbẹ́sẹ̀ tí ẹ bá lè. ẹ bá yìnbọn. Mr. Ajide ẹ gbà àwọn oògùn tí mo kọ síbẹ̀ yẹn ni mo nígbàgbọ́ pé ó lè improve condition wọn ṣe wáyé lóòótọ́ àwọn oògùn yẹn wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ tó tún lè máa ràn wọ́n lọ́wọ́ díẹ̀ díẹ̀ kẹrán pé nígbà tí wọ́n explain fún yín pé àǹjẹ́ ọ̀tá yẹn ní tíátà àwọn méjì kan wà tí wọ́n súnmọ́ bí ọpọlọ wọn tí àgbọ̀dọ̀ gbìyànjú àti yọ tàbá ní ká yọ nínú kí wọ́n já ó síta àbí kí wọ́n já láìsí ah. ẹ̀yin dẹ̀ lẹ́yìn ẹ̀rẹ̀ fẹ́ kí orúkọ ibi yín bàjẹ́ yìí ah. ọlọ́run àwọn ìlú ẹgbìyànjú kẹrẹ́ra tá a bá wá ra àwọn oògùn tó wọ́n ṣe bó ṣe ń wò náà ló sì máa máa wò. nínú kí wọ́n kú àbí kí wọ́n wà láàyè èwo lẹ fẹ́. ìbò lẹ lọ sí i lọ. wọn kàn máa dúrọ̀ kan stethoscope sí ọ́fíìsì lẹ́nu mọ́gí admin bàbá dé ààrẹ ẹ gbìyànjú kẹ́ ló wá ọ ọlọ́run náà bá yín o. ẹ ṣeun. ok. ogun ti dé o bí èmi ṣe rí ogun kọ́ ọ̀kan bó la ṣe afẹ́rẹ́ ó tàbí ìbẹ̀rẹ̀ lókè lẹ́gbọ̀n yìí. ọ̀làjì agbára ọlọ́run àga. Dorota. Yeah. how are you? Oh, fine, thank you. Ẹ káàsán, sir. Ẹ káàsán, Are you okay now? Yes, sir. Yeah. Dádì, she wanted to see you on oorun sùn sir? Yà, yeah, yeah. ní òun ló lè dáhùn sí ohun tó obìnrin yẹn. Àkìnjọ ń I mọ́. Àbí àwọn ni. Yes, ọkọ ẹ̀ tí mi ní ó wà ní abroad, ó ní. Ah, ìyàwó ẹ̀kọ́ náà ẹ ṣe gan ni. ẹ kú oríire náà. mo dúpẹ́ lọ́wọ́ yín. Uh-huh. I want to give you one assurance pé problem tiwọn is very minute ọlọ́run ti mú wọn lára dá ara wọn ti yá nìyẹn ẹ má nọ́ọ̀sì ẹni fìyà. so mo dúpẹ́ lọ́wọ́ yín. mo kéré láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ṣe ká dúpẹ́ lọ́wọ́ ìjọba tó fún wa ní support. àtúwà dúpẹ́ lọ́wọ́ àdájì náà torí wọ́n dúró di àwa ní ìjọba. dọ́kọ̀ bóyá kì í dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí n dúpẹ́ lọ́wọ́ ìjọba kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àti dájì ẹ ṣe gan lọ́sọ̀ àwọn àjẹ́ mi wọ́n ṣe. àwọn àwọn ọ̀sẹ̀ ń sọ. ok ẹ ṣe wà lọ. ọ̀dọ̀ ọ̀sẹ̀ ẹ ṣe tà. ọ̀dà ẹ lẹ́wọ̀n ìyá. ẹ rẹ kọ́gbọ́n ìṣẹ̀ṣẹ̀. ní supermarket èmi àtàkín. ọ̀hún ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ tí mi pàdé ọmọkọ́ mọ̀ ni ẹ. yes tẹ̀lé wa promise náà ẹ̀tọ́ lọ́rọ̀ amọ́rọ̀kọ́ ọmọ burúkú ẹ̀ wá bá mi ǹjẹ́ o fulfill promise ẹ̀. mi ò fulfill ẹ̀ sà. irú kan náà ni. Ah, ẹ má bínú sà ṣẹ̀rí ọlọ́run lè jẹ́rìí mi lẹ́yìn mo try best mi lórí akin ṣùgbọ́n ṣe mọ̀ pé èèyàn lè fi agídí mẹ́ṣin lọ sódò. ṣùgbọ́n a lè fa agídí mẹ́ṣin mi lódò i was stubborn i tried my best. oh stubborn. but kò gbà ṣe rí yinka má bínú jù. nígbà tí mo dé láti Kaduna wọ́n ṣàlàyé gbogbo kéèsì ẹ̀ fún mi but i couldn't come forgive me. well kí ni mo fẹ́ ṣe ọkù jíde tán bá sọ fún mi pé omi ló máa ṣèjà jìnnà ṣá máa jiyàn. má bínú ṣùgbọ́n ó ṣàmọ́ àti mo kọ́ sí ẹ má bínú náà lèmi náà máa san torí ọlọ́run. well mo mọ̀ pé kò ń ṣe fault tìyín náà ṣé kò sí ṣá àbí kí lẹ wá ṣe ń bí. Ah. bọ́dákí ló wà ń bí báyìí. it's a lie kí ló ṣe wọ́n yìnbọn fún wọn lórí ni. wọ́n á gbé ìwà fún lórí bẹ́ẹ̀ni. ọdún ti mú ọ lè wá àbí. rárá sá o wọn kàn rà ní fẹsẹ̀ sí ni sá. àárẹ̀ àrífẹsẹ̀ sí. ọmọ tó ń wà yẹn kò lè bá àrífẹsẹ̀ lọ láti ní àrífẹsẹ̀ sí ni kò ó gbọ́dọ̀ lọ lórí ìsàlẹ̀. dadi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí náà. fẹ́mi èrè sọ ni. anyway wọ́ọ̀dù olówà. wọ́ọ̀dù tó wà lọ́ọ̀kan yẹn first room yẹn ló wà ṣé mo lè lọ wò ó ṣá. kí ló kàn ẹ́ pẹ̀lú problem tiwọn problem tiwa ni àwa gbà bá wa bì tó ẹ̀ sìn ẹ̀yẹ ẹgbẹ́rù yìí kẹ́ máa gbẹ́rù ìkìlẹ̀ lọ sí let's go. ẹ jọ ẹ jọ ẹ jẹ́ kí yín ká kó satisfy ara rẹ̀ tó bá lóun fẹ́ yọjú sí ẹ jẹ́ kó rí. ẹ pẹ̀lú ó dàbọ̀ dájú ó dàbọ̀. ẹ sára yà ó gé ẹ̀yìn sẹ́yìn ta ló mọ̀ pẹ̀lú condition ẹ̀ ló lé wa òní la rí kò sẹ́ni tó mọ̀ la kéèsì ẹ̀ ló délẹ̀ yá lọ sí kíkà lọ́jọ́ and I told him. sọ ọtọ ti fi ìgbéraga fún ọ̀rẹ́ àbí. sọ ọgọ wa lóore mi kò sí kété mẹ́. dádì wọn lè sọ̀rọ̀ wọn gbọ́ nǹkan tẹ̀ ń sọ. ṣèyí tí ló ń lò ní abẹ́nu ní abẹ́nu náà dé bandage mọ́. dókítà yẹn sọ fún mi wá pé ìbọn tó yìn fún wọn kò sí affect ọpọlọ wọn ni. ṣé àlọ́ fi ń wò wẹ́ wẹ̀ wọ́n gbọ́ star tó ń ṣe ẹ̀kọ́ ara mi ṣọ́ ni mi sìn mo mọ̀ kó ń pretend ni. wọ́n pretend ẹnìwẹ̀ ọ̀dẹ́ àgbàdo abẹ́ sàmìtì ẹ̀sìn wọ́n tọ́ba ti yọ̀ tán ni it is better for our ẹ̀sìn you can see going out and coming in òun lọ́wọ́ mi jẹ́ bí wọ́n ṣe kó bí òun lòún para wàá rí ilé ìjẹ́mẹ̀ tó wọ́n kí ni ṣe orí ẹ̀ ń wà ní tòun yẹ ń wà bá mi ní ọ̀dọ̀ ọgbẹ́ ìjọba wàjẹ́ mi àyè wo rádà ọ̀dọ̀ ẹ̀kọ́ gbàládùúrà pé kọ́nà bá mi fún ẹ lálàáfíà. nǹkan it's all right it's all Not má tó fọra ẹni stress. Not tó fọra ẹni stress now take it easy it's all right dáàdi ń dúró dé let's go. pẹ̀lẹ́ o ẹ bá wa fún ilé àlàáfíà o ẹ kú tọ́jú ọ.